ẹ káàbọ̀ padà ìròyìn tẹ̀síwájú ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú nínú ìròyìn bí ẹ̀yin bá fẹ́ wo àwọn ìròyìn tí a ti ṣe kọjá tàbí àtúnwò eléyìí tí a ń ṣe lọ́wọ́ ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára ti tẹlifíṣàn Orísun pàápàá lórí YouTube wa àwọn ìròyìn wa ọlọ́kanòjọ̀kan gbogbo rẹ̀ ni ẹ ó rí níbẹ̀ lẹ́sẹẹsẹ ẹ ṣe púpọ̀ bákan náà bí ẹ̀yin bá ní ohun tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ ní ìpolówó ọjà tí ẹ fẹ́ jẹ́ kí tẹlifíṣàn Orísun mọ̀ nípa rẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín nìkan ránṣẹ́ sí nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín a ó sì dá yín lóhùn lọ́gán ẹ ṣé púpọ̀. gómìnà ìpínlẹ̀ ti Kwara Abdulrahman Abdulrazak ti pàṣẹ fún gbogbo àwọn ẹkùn ìdìbò mẹ́tàléláàdọ́wàá one hundred and ninety three káàkiri ìpínlẹ̀ náà láti gbé ìgbìmọ̀ kalẹ̀ èyí tí yóò máa la àwọn ará ìlú lọ́yẹ̀ lórí àrùn búburú coronavirus láti lè pàgídínà ìtànkálẹ̀ rẹ̀ ní tòrótìbù ìpínlẹ̀ náà ọ̀rọ̀ àtẹ̀jáde eléyìí tó gba ọwọ́ alukoro sí gómìnà Rafiu Àjàkáyé jáde ló sọ wípé gómìnà Abdulrahman ti ké sí gbogbo àwọn ará ìpínlẹ̀ Kwara láti kún àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe lórí ọ̀rọ̀ àrùn COVID-19 lọ́wọ́ ṣiṣẹ́ kí wọ́n lè jọ pawọ́pọ̀ lé àrùn náà wọlẹ̀ ní ìpínlẹ̀ náà Àjàkáyé sọ wípé gómìnà ń fẹ́ láti jẹ́ kí àwọn ìgbìmọ̀ náà ṣàlàyé ní kíkún bí àrùn COVID-19 ṣe ń ràn láti ibì kan sí òmíràn àti àwọn ènìyàn bí wọ́n ṣe máa máa rí ọ̀nà láti ní òye bí àrùn ọ̀hún ti ń tàn láti ibì kan débì kan tó ń ti ọ̀nà láti gbégi dínà rẹ̀ pẹ̀lú bí wọ́n ti lè rí àwọn ọ̀nà ran àwọn ènìyàn tó wà nílé lọ́wọ́. bí a ò bá gbàgbé wípé igbákejì gómìnà ìyẹn káyọ̀dé alábí tó tún jẹ́ alága ikọ̀ kwara state tax force sọ wípé ikọ̀ náà ti ń ṣiṣẹ́ láìsinmi láìṣàárẹ̀ láti tọpinpin àwọn ènìyàn tí wọ́n tó márùn tó ṣẹ̀ṣẹ̀ ní àrùn náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fara kan àwọn ènìyàn. lákòótán ìgbákejì gómìnà náà sọ wípé ìgbésẹ̀ yìí wáyé láti fòpin sí ìtànkálẹ̀ àrùn covid-19 ìyẹn ní àwọn agbègbè káàkiri yìí. ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ìyẹn association of local governments of nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti ké sí gómìnà ṣèyí mákindé láti figi gún ìpinnu rẹ̀ lórí yíyan àwọn alámòjútó àmúṣẹ́ṣe ní àwọn ìjọba ìpínlẹ̀ náà nítorò tìbú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìkìlọ̀ sí gómìnà yìí wáyé nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ alága ẹgbẹ́ náà Ayọ̀dèjì Abbas Alẹ́ṣinlọ́yẹ jáde ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ajé ọ̀rọ̀ àtẹ̀jáde náà ṣàpèjúwe ìgbésẹ̀ tí gómìnà Mákindé fẹ́ gbé lórí bíbúra fún ìgbìmọ̀ amúṣẹ́ṣe ìyẹn caretaker committee láti máa bójútó àwọn ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ìṣàgbọràn sí àṣẹ ilé ẹjọ́ nínú ọ̀rọ̀ náà ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún sọ wípé ìpinnu gómìnà Mákindé ti ń tako àṣẹ ilé ẹjọ́ tó ga jùlọ àti ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti kọ́kọ́ gbé ẹjọ́ náà lọ ní ibi tí ilé ẹjọ́ ọ̀hún ti pàṣẹ fún gómìnà Mákindé láti má ṣe yọ àwọn alága àti àwọn ẹni tí ìlú dìbò yàn kúrò ní ipò wọn àti wípé àṣẹ fún gómìnà ọ̀hún láti má ṣe yan ìgbìmọ̀ alábòjútó kankan fún àwọn ìjọba ìbílẹ̀ wọ́n tún sọ wípé ní àsìkò yìí tí kò sí owó níta gómìnà Ṣèyí Mákindé tún fẹ́ máa ná owó ribiribi láti yan àwọn ìgbìmọ̀ alámòjútó ìyẹn caretaker committee sí àwọn ìjọba ìbílẹ̀ àwọn alága ọ̀hún tọ́ka pé kò sí ẹ̀rọ tó ń fi èémí sínú àwọn tó nira fún láti mí ìyẹn ventilator ní àwọn ibi ìyàsọ́tọ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbé ayé kò dẹrùn fún àwọn ará ìlú síbẹ̀ gómìnà fẹ́ máa ná owó lé àwọn ìgbìmọ̀ rẹ̀ tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ lórí ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ náà wá sọ wípé kí ó má jẹ́ ìyàlẹ́nu fún àwọn ará ìlú bí gómìnà Ṣèyí Mákindé kò bá lè san owó oṣù kẹrin àti oṣù mìíràn fún àwọn òṣìṣẹ́ wọn wá ké sí wípé kí ó tètè jáwọ́ kúrò nínú ìpinnu yíyan àwọn ènìyàn yìí sórí oyè nítorí pé yóò jẹ́ ohun tí yóò mú ìpalára wá fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti sọ wípé kí àwọn ènìyàn ṣọ́ra gidigidi kí wọ́n má sì ṣe dẹ́jà lórí àrùn búburú tí wọ́n ń pè ní covid-19 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì mọ̀ sí corona pẹ̀lú nítorí wípé àìsàn yìí kì í ṣe àìsàn tí ènìyàn gbọ́dọ̀ kàn dé rí kó sì sọ wípé kò ṣe mí gómìnà babájídé tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ tó ń ti àwọn oníròyìn sọ wípé kì í ṣe àìsàn tí wọn yóò sọ wípé kí ènìyàn lọ ṣe àyẹ̀wò fún tí yóò wá sọ wípé orí mi kọ́ kì í ṣe ìpín mi gómìnà tẹ̀síwájú wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti gba ìwòsàn kúrò lọ́wọ́ àìsàn kòrónà àti wípé ẹnikẹ́ni tí ó bá ti gba ìwòsàn kúrò lọ́wọ́ àrùn náà kí ó má ṣe di ìdẹ́yẹsí ní àwùjọ nítorí àrùn ọ̀hún kò sọ ènìyàn di ẹni àkọ́tì ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ní kí ó wá sí ibi ìyàsọ́tọ̀ fún àyẹ̀wò tí ó péye kí ó má ṣe kọ̀ nítorí pé ohun tí ó léwu ni fún gbogbo àwọn tí ó bá wà ní àyíká àti àyídà irú ènìyàn bẹ́ẹ̀ àti wípé gbogbo òfin tí ó ní í ṣe pẹ̀lú ìdènà ìtànkálẹ̀ àrùn kòrónà ní kí gbogbo ènìyàn tẹ̀lé torí jíjókòó sílé ní í ṣe ó sì ní pàtàkì nínú ìdènà ìtànkálẹ̀ àrùn yìí ní ọwọ́ àwọn ènìyàn kò ṣàì mẹ́nubà lílo ìbòmú tiwantiwa eléyìí tí ó jẹ́ ti àwọn arọ́ṣọ tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ ṣe láti máa fi bomú pé àwọn tí ń ṣiṣẹ́ láti jẹ́ kí ó wà ní ọ̀pọ̀ yanturu fún gbogbo ènìyàn láti ní lọ́fẹ̀ẹ́ nítorí ó ṣeé ṣe kí ó di ọ̀ranyàn fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti máa bo imú wọn bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lákòótán ó rọ àwọn mùsùlùmí pẹ̀lú láti rí dájú wípé wọ́n tẹ̀lé òfin ìdúró gbàdúrà lásìkò ààwẹ̀ Ramadan eléyìí tí ó ń bọ̀ ó sì rọ̀ wọ́n wípé kí olúkúlùkù wọn kí ó fi ìfẹ́ rọ́jú dúró nínú ilé gidigidi nítorí kí olúkúlùkù fìdí mọ́lé sí ọlọ́run ọba Allah lásìkò yìí pẹ̀lú àdúrà tún ní ọ̀nà mìíràn tí orílẹ̀-èdè nàìjíríà tún fi lè bọ́ kúrò lọ́wọ́ àrùn búburú. ìjọba yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan àwọn ẹ̀ṣọ́ agbófinró tí yóò máa bójútó lílọ àti bíbọ̀ kíkún àwọn oúnjẹ àti àwọn èrò oko wá sí ìgboro. ẹni tí ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ni mínísítà fún ohun ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko Sabo Nanono nínú ìpàdé kan ní Àbújá eléyìí tí ó dá lórí ìdásí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orí ọ̀rọ̀ kòrónà ní ibi ìpàdé náà ni mínísítà fún ààbò àti ọ̀rọ̀ abẹ́lé àtún ti ọ̀rọ̀ ọlọ́pàá general Bashir Magaji Rauf Arẹ́gbẹ́ṣọlá àti Mohammed Digyan àti àwọn alẹ́nulọ́rọ̀ mìíràn wà nínú ìpàdé náà Nanono sọ wípé ojútùú ti wà bí àwọn agbófinró àti àwọn ológun yóò ṣe ṣẹ̀dá ọ̀nà tí wọn yóò gbà tí iṣẹ́ náà yóò fi rọrùn. ó fi kún wípé kò ní sí wàhálà fún àwọn elérè oko ìyẹn àwọn àgbẹ̀ àti tóun ti ewébẹ̀ tóun ti àwọn àgbẹ̀ ohun olóhùn ọ̀sìn láti rí dájú wípé oúnjẹ ń dé àrọ́wọ́tò àwọn ènìyàn. kò ṣàìsọ wípé iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ olóhùn ọ̀sìn àti èrè oko tó ń ti àgbẹ̀ gbogbo pẹ̀lú láti rí dájú wípé ohun gbogbo tí wọ́n ń ṣe ló ń lọ bó ṣe yẹ kó lọ. lákòótán ó ní ìgbésẹ̀ àwọn ènìyàn wọ̀nyí yóò fún àwọn àgbẹ̀ ní oore ọ̀fẹ́ láti gbé ọjà wọn rìn láìsí ìdíwọ́ tàbí ìdádúró látọ̀dọ̀ àwọn agbófinró kọ̀ọ̀kan pàápàá tí wọ́n bá ń kó àwọn èrè oko wọn lọ eléyìí tí ó sì lè tètè bàjẹ́. lákòótán ó ní gbogbo ìgbésẹ̀ náà yóò jẹ́ ìtura yóò sì mú ìrọ̀rùn bá àwọn ènìyàn tí wọ́n bá ń wà nínú ilé kí oúnjẹ kí ó lè di rírà ní ìtòsí ibikíbi tí kó wa wọn bá wà. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ará ìlú tí ó bá kẹ́dùn lórí ikú olórí àwọn òṣìṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí olóògbé abba kyari tó ń tàwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo. ààrẹ ló fi èdè eléyìí hàn nínú àtẹ̀jáde tó gba ọwọ́ olórí ìlú koro ìjọba rẹ̀ garba shehu jáde nílùú àbújá ní ọjọ́ ajé ààrẹ dúpẹ́ lọ́wọ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ìlú ní fún lẹ́tà ìbánikẹ́dùn eléyìí tí wọ́n kọ sí pípa àṣẹ ìjọba Nigeria Center for Disease Control lórí gbígbógun ti àrùn corona eléyìí tí a mọ̀ sí COVID-19 mọ́ nípa dídúró sílé àti pípa òfin má fara kàn ìyẹn social distancing mọ́ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún ààrẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àjọ censad àti akọ̀wé rẹ̀ ambassador Ibrahim Abani tóun tó lórí ìmúṣẹ́ṣe ilé ìjọba ìyẹn dókítà Fọláṣadé yẹmí ẹ̀sán àwọn mìíràn tí ààrẹ tún dúpẹ́ lọ́wọ́ wọn ni emir ti ìlú Bauchi dókítà Rilwan Sulaiman Adamu àwọn mínísítà tẹ́lẹ̀ rí méjì ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Akínyẹmí àti ajagun fẹ̀yìntì Mansour Danale àti ọ̀kan lára àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC olóyè Yohana àti láti ìpínlẹ̀ Plateau tó ń ti àwọn mìíràn bẹ́ẹ̀ lákòótán ààrẹ muhammadu buhari dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti gbógun ti àrùn búburú covid-19 ti wípé pẹ̀lú ìgbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà àrùn ọ̀hún yóò lọ sódò lọ mu mi. bí a bá gbé àwòrán gẹ́gẹ́ ibì kan náà láàgbètì sí kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ o ká máa rántí wípé òfin kónílégbélé yìí ń kó ìnira bá àwọn kan ẹ jẹ́ kí a lo ipá àti agbára tó ń ti oore ọ̀fẹ́ tí olódùmarè bá fún wa láti na ọwọ́ ìrànwọ́ sí àwọn tí ebi bá ń pa láyìíká wa ká sì má gbàgbé wípé ká máa ṣe ìmọ́tótó à ń fọ ọwọ́ bomú a sì ń jìnnà síbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá wà àjò wa ṣeun tí tó fi máa dìgbà míì táwọn máa fi rí àti àánú pàdé lórí ọtún ìròyìn mẹ́wàá lórí Orísun orúkọ tèmi ni ṣògo rẹ̀ nìkejì abia no woda